الصمد التاسع يعني جملة في التنين آه، على سمسة يا ولك صارت والله انقذ سبحان الله وعد بلاد الشرق بلاد آه. آه، الشرق wọ́n ní ẹlẹ́ẹ̀kẹsẹ̀ òun ni aláfáfẹ́ kàrà yìí wọ́n ní alhàmì alhàmàm náà. وهوى الاكتساب وهوى هوى الاكتساب ó ní alḥaris ọmọ hamamu ní mọ̀kànmá kẹsàlánká alẹ́sìkàndàrẹ̀ níyà ó ní dàrọ̀ níyà ó ní haris ọmọ hamamu ní tọ́hábí ó gbé mi lọ mọ́rọ́ fi ṣàbà ìdùnnú ọ̀dọ́ wàhálà lẹ́kìtìtà àti ìfẹ́ ìkóǹkájọ. níbo ló gbé mi lọ? ìlà ajibutu pé kí n máa kiri káàkiri kí n máa rin báyìí náà fàrígá nẹ́ta láàrin àwọn ibi tó ń ti yọ ìlú yẹn wọ Ghana àti ibi tó ń wọ bíi kí wọn kọ pé Ghana kí ni mo wá ń ṣe o. mo ń kó sínú àlìkímà yàrá àwọn ọ̀rọ̀ tó ṣòro lè ájì ní yàtì máa kí n fi lè kán èso jẹ. bákan náà mò ń sì tún ṣe kí ni ọ akíta ṣe máa àtọ ewu mò ń wọnú rẹ lìkẹ́ ewu mò ń wọnú rẹ lìkẹ́ ó ka alẹ́ haúsọ̀ kí n fi lè fa bá bùkátà. èmi sì ti gbámú nínú ọ̀rọ̀ lẹ́nu àwọn olùmọ̀ èmi sì tún ti lè fa bámu ti gbàgbọ́ yé nínú àsọ́ọ́lẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. ipò pè dandan fẹ́lẹ́kọ̀ tó jọ ńlá káyì tọ́ba ó dé ìlú àjèjì kọ́ fa ìgbín adájọ́ bẹ̀. kó sì wọ́n náà bó ni ó ṣe rí ìyọnu rẹ̀ kẹ́yìn rẹ̀ fi lè lágbára nígbà tí jàmbá dé. kó sì lè fọkàn balẹ̀ kàn èlò gbórùbá níbi jíjájì yẹn kó lè fọkàn balẹ̀ kà á òjòrò àwọn adájọ́. mo wá mú ẹ̀kọ́ yìí mo mú nílé mọ́mú. mo sì wáá gbé kalẹ̀ ní ìjánu fáfi ṣe mi wàá ní wọ̀lú kan mi sì ní wọ arọ́rọ̀ kìnìún kan. àti kí n rò pọ̀ mọ́ ẹni tó jẹ́ adájọ́ ọbẹ̀ bómi ṣe máa ń rò pọ̀ mọ́ sí. العبادة بمنازله كقول كقول الحج كقول الأجساد بالأرواح. Ìrìnàjò ya ń gbà lọ́wọ́ yín o, kí n sì tún ṣe kí ni o, kí n lè tún lo agbára pẹ̀lú ṣíṣe àkólé kan ẹni tọ́jú adájọ́ ìgbà tí mo wá wà lọ́dọ̀ adájọ́ fi àṣìyà tẹ̀lé àríyá lásìkò tó tutù mú nírọ̀lẹ́ tó tutù mú gan. wọ́n ní owó sàárà ó sì ti kó dé láti lè pín fáwọn olóṣù. bó ṣe di pé ṣéèkù kan tó jẹ́ àyà ni ṣéèkù ẹ̀fọ́rí yíyá yàní ṣéèkù tí ó ti dọ̀tí tó burú bó ṣe wọlé nìyẹn. ẹ obìnrin mùsíbà kan ní fà káàkiri ọwọ́ aṣọ báyìí pé ọlọ́run dákun bá adájọ́ ọlọ́pàá ọlọ́run jẹ́ gbére fún ẹ̀jọ̀rùsùn ọ ni èmi jóbìnrin kan tó lápọ̀lé bákan náà mo sì tún jẹ́ni tó ṣe yí pé kí ni o mọ̀lẹ́bí ẹ̀jẹ̀ tún mọ́. ẹ mo tún á jẹ́ni tó ga ní fámìlì ìyẹn ní àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá wà ọ̀mọ́ọ̀mọ́ àti ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá. wọ́n ní ohun tó jẹ́ àmì mi táwọn èèyàn mọ̀ mí mọ̀ òun náà ni ọ̀sọ́ ò ì máa sọ ara kí èèyàn máa pè falafala. ìwà mi gangan òun náà ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà mi gẹ́gẹ́ tí máa ń wú á máa ń dàlà àtìlẹ́yìn màá ní í ṣe. láàrin èmi àtàládùúgbò mi àjìnà síra wa. wọ́n ní bàbá mi nì táwọn ẹni tí wọ́n ní gíga lọ́wọ́ tí wọ́n ń kọ́ gíga bí à ń kọ́lé tí wọ́n bá kẹnu dàbí fáwọn ọ̀fẹ́ mi sàkátà hó wọ́n sàkátà hó. àwọn ẹni tí wọ́n tún jẹ́ ẹni tó ní owó lọ́wọ́ tí wọ́n ní ìyìn lọ́wọ́ tí wọ́n ní jùdíjùdí lọ́wọ́ tí wọ́n wọn náà bá dé tán láwọn fẹ́ fẹ́ mi. bàbá mi wọ́n sàkátà hó ẹgbẹ́ tó dání irú yìí là ń wí ọba kíátà hó yọ da wọn lákẹ́. wọ́n sì lẹ́ta hó á kórìíra kí wọ́n jápọ̀ mọ́ òun yóò sì kórìíra ọ̀rẹ́ wọn tí wọ́n bá kó wa ọ̀rẹ́ lẹ́lẹ́kejì. ẹbí eh, halifa bàbá ni ọba n'i yọọ ma mẹ́rin wá pé òun ti tọ́lọ̀ àlùkáwà pẹ̀lú bùrà. ẹ pípẹ́ nìkan ò ní bọ̀ òun sàdẹ ẹ̀yàfẹ́ ni ọba ní sẹ́lá pa. Eh, ó ní ọlọ́ ẹ̀ eh, wọ̀ wá sọ̀dí ó ní. kọ́ìjàdọ̀lẹ̀ kọ́dárù lè ná sọ́bí wọ́n sọ́bí wọ́n ní kádàrá wa kò fún dààmú mi àti wàhálà mi. ẹ ọ wá já sí pé eléte yìí òun lọ padà wá sí họ́ọ̀lù bàbá mi. láàrin àwọn ará àwọn fámìlì bàbá wípé òun ṣe déédéé májẹ̀mú sí bàbá lè dá o. ṣé ọ wá pariwo parọ́ wípé sọ́mà ti pẹ́ tóun bá ń sin àlúùlù ìjọ lọ síbi àlúùlù. ẹ ò dípò wọn wàá tà ìbájára sí tóun bá ti kojọ tẹ́lá wọ́n kẹ́ lọ́ọ́ tà níbi ten thousand dirham lásán ẹ wọ́n rí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀yà. Mùhàlì ni ó ní bàbá mi wá gbà tẹ̀ jẹ pẹ̀lú yòrò yòrò irọ́ rẹ̀ ti ń pa ni. Bàbá mi bá fà fún ọ́fà mi fún un kó tó di pọ́lọ̀ gbìdánwò títí rẹ̀ wò. Fàlámà fàlámà fàlámà ó nígbà tó wá dé kó mú mi jáde ní nkìlá sí ó mú mi jáde kó ní lébi. ọwọ́ á mú mi sọ́ra kúkú lọ́dọ̀ àwọn èèyàn mi tí mo mọ̀ rí. ọwọ́ á gbé mi lọ síbi kásírù rẹ̀ ẹ̀gbẹ́ kan nílé rẹ̀. a rí ọwọ́ lọ fi ní sábẹ́ agbára rẹ̀ dosana dosana ẹ máa ka tó dáadáa ní ẹ̀fẹ́ ìdè stọ́ọ̀pù rẹ̀ ni o wọ́n ní mo wá ba ní kó àdá àjókòó má rí kíkan jósè amẹ́ ẹni tí máa ń lóso tí ó lóso tóbi ó ní mo ti bá a nìyẹn. jósè àìsà lówó àmọ́ mo tún wá ba lẹ́nu pé ẹni tí máa ń fẹ̀gbẹ́ lílẹ̀ lówó àmọ́ olóorun ni mo bá alága ni o yóò sí àtẹlẹ bá alága ẹ wọ́n pé wáyé ló lè kó lè kó mọ̀tà tí ló mọ̀tà ìwé rẹ̀ làwọn eléyìí ọ̀yà. wà á sáré wọ̀rì ó ní èmi dẹ̀ nígbà tí ń fi lọ́ọ́ fẹ́ mo kó àwọn nǹkan dání mo ká sọ dání òun ní riyaj ìyẹ́ ẹ ti rí bẹ́ẹ̀ bákan náà wọ́n sì mo tún kó gbogbo àwọn nǹkan ọ̀sán tó dá mo kó dání wá asas àti èlò ilé mọ́rìjì mo tún kó kinní bí ìdẹ̀ra àwọn nǹkan ìgbádùn mo kó gbogbo ẹ̀ náà dání. ọlọ́kọ̀ kọ̀ọ̀kan tó wù mí kọ̀ yẹ kó gbò ṣíṣe nílò tàrúgbà àwọn kiri ilẹ̀ kọ̀ọ̀kan ìṣó kele hẹ́ẹ̀dì sí ọjà gbèmí kálú. wàlúkọ́dù ó ní owó rẹ̀ sí ní sí parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ fìlhàbù ń parẹ́ síbi kí là á jẹ sẹ́nu wàlíkọ́t mi ń parẹ́ síbi kí ni bá máa fi yín rún nítorí parí gbogbo ẹ̀ sí nìyẹn. tó fi fa ogbó dúkìá mi yá bí a sì gbogbo ẹ̀ lọ́fà yá yẹ́yẹ́. àlọ́ ná owó mi ọ̀fà yá gbogbo ohun tí ń bẹ fún mi yẹ́yẹ́ ọ̀fà yá. wà á ń fa sọ̀mọ́lì ọwọ́ á tó di gbogbo nǹkan tó wà fún mi alẹ́bi mi tó di mẹ́ẹ̀ mọ́ yẹn bí wọ́n lẹ́bi gbogbo nǹkan wà fún mi ọ̀fà àyà bí àkùrẹ́ ìyẹn yẹn kò yẹ òkú mọ́ wà á ń fàtọ̀ mọ́ ní ọwọ́ aná gbogbo owó mi sí ọ̀sọ̀rọ̀ yìí sínú ìṣòro rẹ̀ náà wá gbà mí lágbo sísọ ìsinmi wò ó sì fi lé mi lẹ́nu tó mọ́jú àtẹ́lẹwọ́ lọ mo wá sọ fún pé ọlọ́gbẹ̀ẹ́ kò sí ìsapamọ́mọ́lẹ́ yóò sì òsì ló ti dé yìí èèyàn tó gbọ́dọ̀ máa lò lówó fígbà wọn gbà wọn fàbí fún yẹn kó súnmọ́ kó máa bá a lò lókun ọ̀yà ẹ torí fẹ́ tètè dìde o bísímẹ̀ àti iṣẹ́ ẹjọ́ òní ìdọ́gbọ́ fún bàbá mi wọ́n á lọ kó kẹjọ pẹ̀lú sí ọwọ́ rẹ̀ yẹn báyìí kọ́ wá fún mi jẹ fún mi kàn jẹ èso bó ṣe hàn bó ṣe yọ yẹn. kìlìkàsát wọ́n wá ní zàámọ̀ wọ́n wá sọ pé gẹ́gẹ́ bí òun níṣẹ́ òkúta dé bá fẹ́ òun nì wọ́n ti lẹ́ lóko òkúta ní òkúta ní kàsáàt. nígbà tí bàjẹ́ ti hàn lórílẹ̀ lọ́fà wọ́n ní ṣùgbọ́n mo ti bímọ fẹ́ fún un ọmọ ní dàbí gìtá yín ibi tó gbẹdé. ẹ ó ní àti ìyá o àtọmọ ọ̀sẹ̀ ni ó yó pẹ̀lú ọ̀gbẹ́ni burúkú yìí. dàbàtò bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ omi jẹ́ òsì sinmi fún níbi èmi tí ń pa wọn torí bẹ́ẹ̀ mo ti wọ wá sọ́dọ̀ rẹ̀ adájọ́ mo ti mu débì yìí nísì. lè tààjúmọ̀ ń dà dàwa ahu kó fi lè ṣe kí ni o kó fi lè wo yàní kó fi lè kẹ́ igi ó dù ìpèpè rẹ̀ irọ́ tó lóhùn àbí iṣẹ́ tó lóhùn ń pè ní kó fi lè wo kí ni wò ẹ torí bẹ́ẹ̀ kò sì tún lè dájọ́ láàrin wa pẹ̀lú dọ́lọ́run fi hàn. ẹ adájọ́ bá kọjú dà ọwọ́ aṣọ fún báyìí pé. ó ní tó èmi ti sọ ìtàn ìyàwó rẹ̀ sọ̀sọ̀ yìí. àdéhùn ọyà ìwọ náà ṣàlàyé tara tiẹ̀ náà ọkùnrin níbẹ̀ kan máa ká gàga ìrújú tí ń bẹ lára rẹ̀ wá yóò máa dẹ̀ pàṣẹ kí wọ́n lọ bá ń tẹ ọ mẹ́wọ́n. ẹ o wọ́n ní bó ṣe ti yí pé ọ̀gbẹ́ni oníjòkó tọ́lọ̀ níyàwó ní òníṣẹ́ lápá ni ọba ṣe kí ni ọba sórí kòdò báyìí ìtọ́lákọ̀ àlè ọ̀fọ̀ ọ̀wá ní méjì ó ṣe máa ṣe kí o bí ṣe máa ń ẹ̀yà ni yóò sọ̀rọ̀ àdàrà lẹ̀ báyìí ṣùgbọ́n ṣàmọ́rọ̀ lè lárúbí àwọn lẹ́sẹ̀ kan náà ó ti fa pamọ́ra nìyẹn lẹ́ni tó fẹ́ máa ja ogun tó gbóná girigiri orin ni wàá fi sọ̀rọ̀ jẹ́ òun ọ̀sán ọlọ́rọ̀ láti kó nílẹ̀ ẹja tètè bẹ̀rẹ̀ wọ́n ní isma hadithi fàyínà ó ájàbọ̀n yóò lè ha gòmí sáré èyí wàyọ̀ sáhàbù kẹsà fi sàtọ́ ìsìnkú àìbò mọ́ra fi kàkàrí rí àbù ẹ máa wí méjì méjì o wọ́n ní ìsúnmọ́ àdísí mi fàínà o ájàbò èèmọ̀ yóò lè ha gòmí sáré èyí àlàyé rẹ̀ ó sì máa pa àyàn lẹ́rìn wọ̀nyọ̀ ntáhàbù àtùmásùn fún bẹ́ẹ̀. anẹ́mùrù òun láyé sàfi kàṣọ́ ìsìnyí ọmọnìyàn kan ní kò sínú ẹ̀sà rẹ̀ kò sínú àdámọ̀ rẹ̀ àyíkó láì fi òsì mẹ́ o ọ̀la fi fàkàrí rí ààbò kódà nínú fáàrí rẹ̀ kò sí iyèméjì mẹ́ ọ̀yà ẹ̀ka o. àti ewu rẹ̀ dé tòbí ha. Ìnà àwọn ẹ̀sìn ẹja máa fi náà, wọ́n ní sàrójù dárí o, sàrójù nílé mi, ìmẹ̀ wọ́n bí sí, wàlà àásùlù gàsánù, ìpìlẹ̀ mi gàsánù ti wá o, ìnà àwọn ẹ̀sìn ìbù, fẹ́ sọ̀rọ̀ rẹ̀, ọ̀yà. ṣé àtàrísù ọ̀sàrà ọ̀rọ̀ bẹ́ẹ̀lì ẹ̀rù mẹ̀sẹ̀ láàbẹ̀ àbàdà tọ́lá wọ́n ní wọ́n tún gúlíyà obìnrin yóò gbẹ́nà ni iṣẹ́ mi tí mo bí sí fún òun ni àdárísù ìmákéwù wọ́n sábà ọ̀rọ̀ fẹlẹ̀ ẹ̀lmì àti jíjìn tó nù mọ̀ ìlàbí o òun ni máa ń wá káàkiri muhammad sọ́ọ́lá àbùdé ọ̀bá yóbìnrin yóò yé mi mọ́ńdà làwọn tí ń wá kì í. ọ̀yà. wọ́n ní àǹkórí owó mi obìnrin yóò gbẹ́nà ní fíhìrò lìkàlámì ìdí ọ̀rọ̀ ni alẹ́ bí o èyí tó ṣe fún mi níhù yóò sọ́ọ́gù lìkọ̀rí dùn wọ́n máa ń rọ orí mbẹ̀ wá lè fún tọ́ọ̀bù àtọ̀rọ̀ ọ̀húndúbà ọ̀yà. lọ́wọ́ dáadẹ̀rẹ̀ bàyá ti fà á láàrùnlá á lè bèrè ha wà á ń tẹ́. ó lè bì ní o agúúsù kí máa wọnú lójáde bàyáàni àdìjú àlàyé màá wá sẹ̀sà níbẹ̀ àlàálí àlúlù nínú ẹ̀ wà á ń fẹ́ fi ibo àní máa fa ayọ́ mbẹ́ iye ọ̀nù rẹ̀ àlúlù. ní àlìjẹ ní yíyá fínàlẹ̀ ọ̀ọ́dì ọ̀gá ìrì ìrẹ̀lẹ̀ ọ̀ọ́dì ya àtẹ́sì ọ̀nìfẹ́ wa rí ni o ajíṣẹ́ ní àlìyá ní à èyí tó ti gbólè mi máa ń tẹ́jẹ nínú èso àlìjẹ níyà tó ṣe é jájẹ mínà lẹ́kọ́ọ́lì nínú ọ̀rọ̀ wa lè yí tí mo ń sọ yìí mọ̀gẹ́rì ṣùgbọ́n ẹni tó yàtọ̀ sí ni yá tẹ̀síbù lélẹ̀ òun ní igi òdu lòun máa ń lọ gé nígi ìfẹ́pẹ́ntì ẹ̀ ọ̀yà. fàyèdà máa sọ̀rọ̀sọ̀rọ̀ sí ìlànà ìṣòro ọ̀dọ́. wọ́n ní ẹ̀jẹ̀ ń sọ fún yín adájọ́ èmi máa ń bá sí ìdágbólóhùn mú nígbà mọ́ kọ́kọ́ mú yọ́ọ̀ máa jẹ́ flavour. fàyèdà máa ń sókútù mú tí wọ́n bá wá rọ́ ọ́ sọ̀rọ̀ nọ̀rọ̀ táwọn èèyàn bá rí fílà iná o dáàbò àwọn èèyàn ní kéèyàn ṣe sílífà góòlù ni. àwọn nàrí náà ṣàbá bẹ̀lẹ̀ àdá bẹ̀lẹ̀ mọ́kútà náà wà á àtẹ́lù ẹ̀gbọ́n àbá ni ọ̀rẹ́ mi ṣáájú ṣáájú amútẹ̀rí náà ṣàbá èmi máa ń kó jọ náà ṣàbá dúkìá bìlẹ̀ àdábì pẹ̀lẹ́kọ̀ àlùmọ́kọ́tà náà èyí tó yẹ bá a máa ń rí nǹkan kó jọ mẹ́ wà á hà tẹ́lẹ̀ ìbò kódà èyí máa ń fún wàrà dúkìá níbẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. àkàmà sí ilẹ̀ ọ̀rẹ́ má sì ní ìran láìsà máa ń fọ ha ló fà wọ́n lè máa gánà yọ múta sí àkàmà sí o ọ̀jẹ̀gbìn mi máa ń tẹ̀ mọ́lẹ̀ lè hó rí má sì nípa àpọ́nlé tí bẹ fún dúkìá mi sí nkójọ yẹn mọ̀rọ́ ti bá kọjá bí sí ni ó máa tẹ́ bí gíga mọ́lẹ̀ lẹ́yìn sàfọ́kọ̀ ha rótà mu kò síbi tó tún ga tó mọ́. Zọ́nfàtì ìlà tù ìlà rọ́bọ̀ ìfàlámù àrùkọ̀ tó làmọ̀ yáhà ó ló ti pẹ́ o tí wọ́n máa ń darí àgbìlásù ọrẹ́. wọ́n á darí rẹ̀ ìrà rọ́bọ̀ọ́yì wọ́n máa kó bọ̀ wá lé mi fọlámù àǹtọ̀ èmi yẹn sì yọnu sí máa ń yá ha bù kéde gbogbo náà yẹn bá bò nígbà mi tí mo lọ́ládé ọ̀yà. mọ́ríà rọjá òbí yìí sẹ́yìn tó fi tọ́wọ́ wọn lọ dá onu ní hikimanu onu ní onílò bíi jẹ́ o mọ́yá alákùnrọ̀já òbí yìí ẹni tó bá já sí pé rògbà rẹ̀ wà lọ́yìn kìí fi rọ́ ẹni tí rògbà rẹ̀ bá lọ sopọ̀ mọ́rọ̀ ìmọ̀ ẹ̀kọ́ àtìfádù ṣe fèsò kí ẹlẹ́ ádàbò ẹ̀kọ́ ni tó kù tàjù lọ sí àgbà. la kàtàkàtà. ẹ̀kọ́ kúta ọlọ́hì ọ̀rọ̀ lọ́sọ̀. ọ̀yá. ẹ ò ìwé ẹni ń ṣẹlẹ̀ láwọn ọmọ sáré náà àwọn pòfẹ́sọ̀ sì máa ń jà sága yẹ̀wò ọmọ sáré ìjà làbí ogun wọn lára ní pòfẹ́sọ̀ náà. àgbẹ̀yọ̀ kan wọ́n jọ jókòó wọ́n fẹ́ mọ̀ dípò àká jókòó sílẹ̀ òótọ́ lọ́sàn. wọ́n lé láyé nínú àbínà ìhí ìsọ́ọ̀nù ọmọ aláàbí àwọn ẹni tó lẹ́kọ̀ọ́ wọn ọ̀sọ́ ọmọ láwùjọ níjẹ́ lánàá wọn máa lọ pé ìwọ lọ ní dìgírì náà àìníye wọn ọ̀sọ́ ọmọ aláàbí àwọn tó lẹ́kọ̀ọ́ máa ń wọn láàyò kọ́ọ̀bù bí wọn ò sì sọ lára wọn mọ́ wọ́lá sábàbò wọ́lá nẹ́sàbò kódà àwọn ọ̀sán kẹ̀kẹ́ fún ọmọ. ọ̀yà ṣé àbọ̀ wọ́n lè kà á nà ń wọ́ wọ́n wá dà gẹ́gẹ́ bíi jíyà fún àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ọ̀sán sáfà yẹn ó ẹlẹ́sìn èdè ìrí òun sì wá ohun tí ó jẹ́ kí kàtìkàtì ní í ó ní àwọn ẹlẹ́kọ̀ọ́ wá dàbí jìyà òkú ẹran ní ìrọ́ọ̀kì ní gbangba àtàwọn yorùbá àdùn ní nẹ́tìníhá tí wọ́n jìnà sí nípa ọ̀run rẹ̀ á máa jìnà sí wọ́n yọjọ́ tánẹ̀bù kankan náà ni àní rẹ̀ ọ̀yà. àyà rẹ̀ ọ̀sán bọ̀ ha wọ́n nígbà wá rí bẹ́ẹ̀. ìhun tí ń tà ní ọ̀tà mọ́ yìí o fàhárà ló sí o lákàyè mi bá dààmú lèmọ́mù ní tùbí yìí pẹ̀ládánwò tí wọ́n fi kàn mí mínà làyálí tọ́wá láti bí ọjọ́ ayé pọ̀sọ́ rí fún ha àṣà fún báyé máa fi ní iye mọ́ máa ní. ọ̀yà èdè kìrìtà ti ẹ̀ ní ìṣèlú ọ̀sà wàrọ̀ nílé lè hó mọ́ wá lè kúrọ̀ wọ́n ní tọkọ̀ sáré o ìbànújẹ́ wá sí bá mi ọkàn mi kákò lè dín kìdá sì yẹn dí o nígbà tọwọ́ mi fún pinpin tó fi dé wọ́n sá nílé hó mọ́ ìbànújẹ́ tí yẹn máa gbé kìí ó borí mi wá lè kúrà bu àtẹ̀gùn ọkàn ó borí mi. sòlóòkì máa yẹ tẹ̀lé nù ọ̀lẹ̀ hásà wọ́n ní kọ́ dàbí ọ̀dáhárí ìgbà mi wá fà mí bí kéèyàn bá yẹn tẹ̀tẹ̀ àlùmọ́lẹ́mù ìgbà tí takú sí ni ìgbà tó ṣe pé máa ń bè bu wa ọ̀fà mi ìlà sùlùkì lọ síbi ìwà tó ṣe pé mọ́yẹ́sẹ̀ sínú ọ̀lẹ̀ hásáàbù tó ṣe pé mọ́lẹ́bí gan ìyànnìyẹsẹ̀ sínú ọ̀lẹ̀ hásáàbù mọ́lẹ́bí gan ọgbà pé ṣáínù ní láìpẹ́ ọ̀yà. wọ́lá bàtàzọ̀ ẹ̀yìn àwọn wọ́lá obìnrin yóò parọ́ o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó ti létà àtàlàmù ẹ̀bú kọ́lí sábàdún tí òfin kún kankan fún mi mọ́ sábàdún òun nírun gágárùn kan wọ̀lá bàtà tó kò sí ẹrú lé kankan ìsìnpá kí o sí mọ́ ilé yìí à ń kọ́ lè mú pé gbèsè lọ mo bá tún nídìí òun gbogbo ẹ̀mọ́ tàbẹ́. ọ̀yà àtúntò ọ̀lẹ́ bí ha wọ́n lè ṣá ẹ̀ ẹ̀dọ́ lẹ̀ ẹ̀rẹ̀ wọ́n lè wà dáàtú mọ́ wá jẹ gbèsè àtà àsìkò lẹ́kùn sáà lípa àti tó fi pépé ti tilẹ̀ tẹ́lẹ̀. ó ti wúwo lọ́rùn mi mi ha mo lè dé ní láti ti gbé mi kà mi ń dún ní ìhẹ́lẹ̀ àtọ̀kù tí má sì jẹ gbèsè mi ìparun ni. ọ̀yà sọ̀rọ̀ àdá ara ṣága káwùsà ọ̀pọ̀ nkwado ní bábọ̀ ọlọ́dúnmọ̀ sọ̀wọ́ ètò lè àṣà mọ wá ká mi ebi káwùsà jọ́ ọ̀pàrọ̀ <laughs> wọ́n lè fàlà mọ́ mọ́tò ní ẹ̀sẹ̀gọ̀ gbàtà di pé ebi fẹ́ jó mi pa tó fẹ́ jó mi pa làbọ̀ àárọ̀ àrọ̀ náà àdóòtò bí báyìí èyí wà á ní sọ́ọ̀lì wọ́n ti fi wá rí kankan mọ́ ẹni tó yẹ bá sọ náà lè yẹ ẹja ọrùn pálù mi rí nǹkan kan wáyé lájì àṣà àhó àfẹrùyàwó tí wọ́n dì fúyàwó òun mi rí arádùn kankan mọ́ nǹkan ẹ̀mí kankan mọ́ ju ẹrù ìyàwó ìyàwó òun lọ àjúrúlù kí màá yí mo fi béyìí láti máa lọ tà wá adé sọ́ọ̀rì ibù tí màá pààrà lọ mo tà kò sí mọ́ ẹrù rẹ̀ ló kù ọ̀yà ọ̀sẹ̀ mọ́tò káàrí àtún báyà áyé màá bá balẹ̀balẹ̀ ọ̀mọ́ kẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ wọ́n lè bọ̀jú lẹ́tọ̀ fèèyì mo bá yípo nínú ẹrù ìyàwó ìyàwó mi o wọ́n fẹ́ fútù kárí àtúntì ńlọ kóòtà ẹ̀mí ni ó sì gba ọ̀sán mi kọ̀ wàlá iná àbúrá tí màá mú báyìí tí màá wá fún mu ní tí màá tó fi lójú kúròkúrò wọ́n kọ́ lé mo fọ́ kó tẹ́ ibu ọkàn náà sì ní ìyẹ̀wò náà ń bá mi jẹ́ pé ẹrù ìyàwó ni màá ń ta yìí. ọ̀yà ẹ̀hẹ́ tààrà ọ̀dì òun náà ní mú ìdájọ́ wá fún ara rẹ̀ òkè ìdájọ́ ọgọ́rọ̀ ó ní mi ìtayẹ náà ala èdè àbá àṣìṣò àbáṣù bí nígbà mò ń fẹrù rẹ̀ ṣeré sí lọ́ọ̀ kóòtà ìdí ìkọjá àtẹ tàràdì àlàkáyọ́nú sí ni ọ̀yà lè débi pé tí náà wà bínú sí mi ìdájọ́ sọ̀rọ̀ àtẹ̀rà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wọ́n ní tọ́ba ajá dígbó bí ìyàwó yìí nínú tàwa rúmù wá o ròyìnròyìn rẹ̀ ti ń rò tí mo sọ pé àtẹ̀fà náà ní fáwọn ọmọ níka mi mìnàzí mi tẹ́kì tẹ́sí ibu ní máa ń sin àlúùlù jọ tọ́ba ẹgbẹ́ yẹn ló bí nínú ọ̀yà. ìbáta dáhùn rábùtù ọ́ọ́lì ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ àbẹ́ ẹ̀kọ́ obìnrin yìí ń lérò pé ńgbà mo fẹ́ bá òun sọ̀rọ̀ tí mo fẹ́ kọ́ ní òfẹ́ dà òun sàkàrà àbútù kóólí mo kọ́sọ̀ bẹ́yìn fẹ́ sí máa ń sáré tsọ̀tsọ̀tsọ̀ ẹ bá fẹ́ fẹ́ yà mo kọ́sọ̀ bọ́rọ̀ mi lè yẹn ń jà àlè àrọ̀bù ibò dáadáa mi ò fi lè yege àrọ̀bù ìròyìn máa kò sí náà àmàtìdì ìlànà ìlú àánú lọ́jọ́ òun èmi máa fi búra ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ mo fi búra ẹgbẹ́ sára ti rìn fáàkù táwọn èrò máa ń rìn ìlàkà àbáṣe yìí lọ sí káàbà rẹ̀ mọ́ fẹ́ nìyẹn búra tẹ̀sẹ̀ èso àánújú òbò tó ipá àwọn ràkúnmí máa ń sáré lọ́bẹ̀ àwọn ràkúnmí gidi wọn a máa sáré lọ́bẹ̀ ọ̀yà. wọ́n ṣe á ṣe ìdààmú ìwọ̀n wa ẹ̀ lẹ́sẹ̀. wọ́n ní àdìmọ̀ ète kò sí nínú ìwà àbíbìrì mọ sọnáàtì síra àwọn ọmọdé àbíbìrin báyìí ní ètètè wọn là á ṣe àárì kódà lókù omi ìdánimọ̀ mi kì í ṣe àtẹ̀múwéhù ìrọ̀rọ̀ pọ̀ bóòtọ́ wà lè kẹ́sì ìbò débi pé wà á pààrọ̀. ọ̀yà ṣe sọ̀bì ha ẹ̀sì náà wà á tẹ̀lé yàrá ìwà rẹ̀ tọ́tọ̀ bọ̀ wọ́n ní wà bí o òyìnbìnrin yìí ni kò gbẹ́ náà yé ọwọ́ mi kankan kì í ṣe pọ́wọ́ mi mo ti nà ṣáàtù ládìgbà mo ti dàgbà ní tọ̀bí ha kò sí ohun tó rò pọ̀ mọ́wọ́ òun rí láyé ẹ ò ní rọwọ́ ju àyẹ́ rí pọ́rọ̀ ni aṣọ lásán wù ọwọ́ obìnrin mi gan fẹ́ lọ sọ́wọ́ sí ẹ ẹ ò kí a ṣé ọwọ́ ọkùnrin lílé yìí ni àbọ̀wọ́ obìnrin tẹ́lẹ̀ mi bá mu lọ́wọ́ ni ìgbésẹ̀ ò ti sọ ọwọ́ mú báyìí <laughs> so àbá ni wọ́n láyà ní ọwọ́ mi kò ṣẹlẹ̀ láti gbà mo ti dàgbà ní ìtọ̀bí àfòyíká ọwọ́ mi rí tẹ́lẹ̀ la mà wá dèrè yàrá rẹ̀ àyàfi síbi kọ́lá mu pọ̀ nǹkan wàlíkùtù àti máa gbé tíra káàkiri òun tọ́wọ́ òun máa gbé kí láyé rẹ̀ nìyẹn. lẹ́wọ̀n rẹ̀ kọ́lá ní nàlá káfí ọ̀ṣẹ́ rírì lè mọ̀ ǹgọ́ bọ̀lá gbogbo wọn ní báyìí fi kẹ́wọ̀ sí obìnrin yìí ọ̀gbẹ́ náà ni ìrònú mi ni mo sọ pé tẹ̀síìmù ìkọlá ìdá ni máa ń fowó wá ní máa ń kó àwọn àgbékọ́rùn àwọn góòlù lówó iyebíye ìròrí mi a máa gbé wá tí ó sì í jọ láàkàfí kìí sàtẹ́lẹwọ́ mi ẹ̀ wọ́n ṣe ń rí àlùmọ̀ǹgóòmù orin mi ni wọ́n bá ń sí jọ làtòhòbò uh, hmm, kìí sàlùbù mà ọrin mi. ọ̀yà ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ pàtó lè mú káàlù yẹlá lọ́ọ̀kùnrin àhárí ti ha wà á jẹ́ eléyìí ti ṣe ọwọ́ àlùmọ̀ṣáàrù ìlà tá à ń tọ́ka sí mọ́kútù àhùwí bí ha tí mo ní máa ń kó nkẹjọ pẹ̀lú rẹ̀ wà á jẹ tẹ́lẹ̀ bu ó sì máa ń ṣe jálàbí pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ làwọn jálàbí ń jáde ló ń kó nkẹjọ ọjà lábà rẹ̀. ọ̀yà kàmá àlẹ́ sàlà ha wàlà àtọ̀rọ̀ àgbẹ̀ òkúta. wọ́n ní torí bẹ́ẹ̀ yọ̀ǹda kọ́ tẹ́tí sí àlàyé mi yìí gẹ́gẹ́ bó ṣe tẹ́tí sóbìnrin yẹn wọ́n látọ̀rọ̀ kí má sọ̀ fi tó tó wàhùkùn pọ̀ dájọ́ bímọ yẹ́jì bò pẹ̀lú ohun tó bá jẹ́ dandan òun ní kan dájọ́ rẹ̀. ó nígbà tó wá parí ihun tí ń mọ̀ yẹn bí kéèyàn máa kọ́lé ó sì parí orin rẹ̀ tán. ó ní sẹ́wárí ẹni tó jẹ́ kọ́ dín ẹ̀mí rẹ̀ fà mọ́ obìnrin yẹn. lẹ́yìn ìgbà tó ti sàánú ó ti nífẹ̀ẹ́ sí orin tí bàbá yìí náà kọ ọwọ́ àtọ́ báyìí fẹ́. ọ̀wọ̀lá ti àṣà ó ní ṣùgbọ́n ti rinlẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn adájọ́ àtàwọn ẹni tí wọ́n mọ̀ nípa kàmáṣe dájọ́. ẹ nípa àwọn generation tí wọ́n jẹ́ alákùnrin tí wọ́n ti tán. ipe lótìtọ́ lódodo ni ipe àwọn generation alákùnrin ti tán àti pé ọjọ́ ayé tún fì sí àwọn eléèbú. báàlákì lọ́dọ̀ fún ìkàlà kẹ́rì là ìkàlù yìí bímọ́nà là áṣùlẹ̀ là ìkàlù òun nìkan náà lọ́wọ́ àmì òfin ìlera yé o wọ́n mọ ìkàlù ká àmì kìtàníwìlù ọ̀rọ̀ bá náà tó sọ̀ àgbà là ìkàlù ìyẹn ni pé èmi ń lérò bóun ṣe ń wá ń tẹ̀ ní àmọ́ rárá màá dábẹ́ ìlú mi fún ilé àdàmàdè la ìtakàlám wọn ni wọn máa wí bẹ́ẹ̀ àwọn àdàmàdè ẹ gbọ́dọ̀ máa kọ́ ogun kẹ́fẹ́ ní alẹ́ fi àtẹ̀wá padà ké la ìkàlù fẹ́ràn pé àkàlù lọ́ọ̀ bá wí èmi sì ń lérò pé baálé rẹ̀ yìí sòdodo náà rọ̀ rẹ̀ bàrí jẹ́ ó sì mọ́kò níbi ebú bilkọ́ọ̀dù ó sì ti wá ti jẹ́wọ́ ní ìsìn ó ti jẹ́wọ́ fún ọ bilkọ́ọ̀dù ti pẹ̀lú rìn. ó sì ti là á mọ́lẹ̀ mo tó jẹ́ fún mírí àlàyé ọ̀rọ̀ tó ti dẹ́jọ́. bákan náà ó sì tún ṣàlàyé kí o mr náà òtítọ́ ihun tí ń ṣíjọ ó sì tún kílẹ̀ àyè pé màrúfù house wípé arákùnrin yìí kan kò rí ẹran ọjọ́ lára eegun rẹ̀ mọ́ mọ̀láyàmá alimọ́ọ̀dé ẹni tó wà ń sọ̀rọ̀ ká tó wá kó wàhálà bá mọ́láyàmá èébù ni. máàkàmá ẹni tó wà ń sọ̀rọ̀ ká lọ jù sẹ́wọ̀n ẹ̀sẹ̀ tún ni. ìsẹ́mu ẹ̀dáhùn zahada tọ́jú òsì pamọ́ zúdù tá a ní ìdílé lẹ́yìn. kéèyàn sì máa retí kíni o kéèyàn máa retí ìyá ni ìmáre ẹ̀mí ìpè ní fáríjì o àwọn arán náà retí abẹ́ alábẹ́ abẹ́ ìyàwó yìí náà retí o ẹ̀ má sọ̀rọ̀ kúsọ̀ mọ́ wọn. wọ́n ní wọn ti zọ́ọ̀rù fárọ́jì kì í ṣe fáríjì o tó bá ti fún sùn fún ọba kéwú jẹ́ nìyí ìrìn fáwọn yẹn ń borí afẹ́fẹ́ là ń sọ̀rọ̀. wọ́n ní wọn ti zọ́ọ̀rù fárọ́jì ìmáre sí ìṣípayá ìsọ́pẹ́rì pẹ̀lú sùúrù ìbáàdà ìsọ̀sì padà sínú rẹ̀ ẹ ni pé gba àròjàre ọkọ rẹ̀ ẹ kó sì wá tún sọ́ra náà yẹn ni pé níbi yàní òun ni àwọn èèyàn ti mú tún má àwọn èèyàn mú ju ọjọ́ sẹ́lẹ̀ fún rẹ̀ ti kọ́ pé wọ́n fẹ́ sí lẹ́yìn ìgbà yẹn ọwọ́ gé fún àwọn méjèèjì ìpín kan nínú sàrà. ẹ̀mí dara èmi ha kọ́bùdọ̀ ọwọ́ á fún wọn ní bíi kéèyàn ojú báyìí òbú kọ́bùdọ̀ ẹ̀fún wọ́ọ̀kà fún wọn nínú àwọn sílẹ̀fà sàrà. ọwọ́ sọ fún àwọn méjèèjì pé bihari kele ọ̀làlà ìyẹn ni pé ẹ lọ bísí ẹ lọ fi léyìí gbàgbé bihari kele ọ̀làlà yàní amúkú wàrà yìí ẹ lọ kọ́kọ́ ẹ lọ sẹ múná. ìyẹn ní pé ẹ sì gba ọrẹ pẹ̀lú ìrẹ́gbẹ́jẹ́ díẹ̀ tí mo fún yín yìí. torí bẹ́ẹ̀ ni méjèèjì ẹ ní sùúrù lórí ètè ìgbà àti wàhálà tí gbà máa ń gbé wa. torí kò ní pẹ́ kò ní jù ọlọ́run ọba àlejò ọlá wọ́n máa fi kínu yóò mú alifásitì wa yàní ìsìnpáyà wa àwọn amúrí mìíràn ìdí àbíkọ́ máa fẹ́ wa látọ̀dọ̀ rẹ̀ ẹ o wọn ní nahadọ àwọn méjèèjì dìde sheikh dani ó ní ìdùnnú elmotlak ìdùnnú ẹni tá a túlẹ̀ mí náà lè fi sáré nígbèkú àti sínú hizza yanni hizza tó lè mọ àṣírí alimusiri wo lọ́ba nílé ọmọ nìkan bíi ọ̀kadà wo lọ́ba nílé ní pápátá wọ́n ti ń àkọ̀ǹkúrú ẹ̀ kọ́ máa lọ. wọ́n ní wàhíza tùlùmù ti rí nǹkan kiri fáwọn ọmọ yẹn òwúlò nìyẹn so wàhíza tù àlùmù ti rí àti ìyíra padà sínú àlùmù ti rí ẹni tára dẹ̀ tó ti ń sìn lẹ́yìn ìgbà tó ti wà nínú ìṣòro. kọ́lá kọ́lá wí ẹni tó jẹ́ ráwí wa sọ báyìí pé ẹ èmi sì wá ti mọ̀ yìí pé àbúrò ìdílé nìyẹn o ẹ ní wákàtí tó rùn rẹ̀ yọ ẹ àtìgbà tó di péyàwó rẹ̀ náà bọ́ ta yẹn. èmi sì ti fẹ́ ṣàlàyé àníftìnà àníftìnà nìyí mo ti fẹ́ ṣàlàyé nípa kí ni o fìtínà mi yìí o àwọn ìlànà bó ti mọ nǹkan sí o àti jésù sì wà ń bí igi rẹ̀ sí. alábòkúta ni ó ní ẹ̀rú àtúnbà mi pé kí adájọ́ má padà kọjá lórí pé àsọ́pàrọ̀ ni àti báhùn rẹ̀ ṣe ń tẹ́ mẹ́rẹ́mẹ́rẹ́. ọ̀wá ní rí nígbà tó bá padà mọ̀ pé àti bó ṣe rí nì. kò ní lè wọ́n mi sí ìyẹn ni pé bí kéèyàn wọ́n mi sí nǹkan ẹ̀dùnmọ̀tàlì ṣe kọ́sẹ́rì fún fún ìṣe dáadáa fún un. èmi wá mẹ́sẹ̀ sẹ́yìn ní ìmẹ́sẹ̀ sẹ́yìn ẹni tó ń ṣe iyèméjì. ọ̀tọ̀wá ètò ìdíkìrọ̀ ọ̀hún kàtọ́jú ti jíele lélẹ́kítà ó lè mi wá ka ìrìnàjò rẹ̀ pamọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń ka ìwé bá a ṣe máa ń ka awọ ìmbẹ̀fúntẹ́ra ọkẹ jáde pé mi sọ̀rọ̀ nígbà tó lọ tán tó débi tí ó dé tán. ينطلق ينطلق ينطلق في أثره sábàárẹ̀ nìkan tó lè torí pa rẹ̀ lọ yóò bá ní mú àlàyé èrò rẹ̀ wá. àti ohun tá à ń fọ́nká nínú ìbàrò rẹ̀ ya ni. Ah, ẹni pé wọn táwọn fọ́nká nínú aṣọ gọgọwù rẹ̀ náà ẹ fi wọn lẹ̀ ẹ dàrá yín kà wọ́n rárá. ọ̀yà. ọmọdé èyí ó ní ẹni tó wá jẹ́ alikọ́ọ̀dì adájọ́ àtibá àhù wọ́n wá náà àwọn fọkàn balẹ̀ sí oníkọ́tẹ̀lé lọ. ọwọ́ apá aláṣẹ bíi tajásùsì pẹ̀lú kíni o kọ́ tọpinpin ìró rẹ̀ wá. wọ́n ní kọ́ wàá pẹ́ kó jù lẹ́nu yẹn ṣe sẹ́ni ha lẹ́nu ti ń yára. ọ wá bẹ̀rẹ̀ sí ní fẹ̀yìn rìn. ẹ̀kẹ́ni wá ní ohun ń sọ ní fẹ̀yìn rìn tí ń rẹ́ni kákàkàkà sọ fún adájọ́ wá sọ fún báyìí pé má bàbá má kí ni má máhìyà mò ń ní pé kí ni ìròdó mú bọ̀ rẹ bàbá mọ́ríàm. ó ní mo ti rí mọ̀. ó ní bákan náà sẹ̀mí àìsù mo sì gbọ́ mọ àǹṣà àlè tọ́ra bá ihun tó hun fún mi tó nǹkan tó jẹ́ nǹkan tó fúyẹ́ ọ wá ní kí ni mo tó rí. kí ni mo tó sọ ọ wá sọ báyìí pé lámù lámù lámù lámù láàmú á. wọ́n ní sẹ́ẹ̀fù yẹn ọ̀pọ̀ yẹ kògbó lẹ́nu tí ń pàtẹ́wọ́ láti bò ti jáde. bí wàá ń yà sẹ̀ kàtàkàtà báyìí ń yà sẹ̀ kàtàkàtà báyìí wọ́n yóò dárò yìí bí máa ń kọrin èdè kọ́ yìí bí ọ wá ń kọrin tó kún ẹnu rẹ̀ ló wà pé kéde tó àfẹ́lá bíi bàlẹ́yà. من وقاي سمرية وأبور فتنة حكيم wọ́n ti kùtù òṣùlá àbí kùtù òṣùlá bíi bàlíyà wọ́n fẹ́ẹ́ fi ní àdáwò jomi o. mi wà sọ́ọ́hìn ṣàmárìyá iná àdáwò ti fẹ́ẹ́ jó níbi àìnítìjú àìnítìjú ìpinnu àìnítìjú tó tún ní ìpinnu nù wá àgọ́rọ̀ ṣèjì náà láwùlá mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wò díẹ̀ ló kù láwùlá àgbẹ̀mọ́lẹ̀ àgbẹ̀sánná ṣé ìwà ṣe adájọ́ alẹ́sandra náà bá jù mí fẹ́wọ̀n ní pẹ̀lẹ́jọ́ tó tẹ̀lé yẹn rò mọ́ mi lẹ́sẹ̀. adájọ́ bá rẹ́ẹ̀rì débi pé kí ni ìfìlà tó máa fi ń dérí yẹn fi jábọ́. ó di pé ìfarabalẹ̀ adájọ́ ó di ohun tí kò sí mọ́. ìgbà tó wá di pátájọ́ sẹ́rí síbi ìfarabalẹ̀. akọbalẹ̀ ṣègbèrè ọba ó sì wá parí ìwọ̀n tí ń ṣàjèjì sí yẹn pẹ̀lú sí aspectola. àwọn aṣọ báyìí pé. ó ní ọwọ́ sọ pé wọ́n lọ́hùn pẹ̀lú ìwà àwọn ẹrú rẹ̀ tí wọ́n súnmọ́ ìbíyìnà ọlọ́run dákun ṣẹlẹ̀ mọ̀ fún mi ẹni tí ń lọ́ra jù ṣẹlẹ̀ wọ̀ fún mi gbígbà àwọn ẹni tó jẹ́ ẹgbẹ́fẹ́lómi ẹgbẹ́fẹ́lómi àwọn tó jẹ́ lẹ́kọ̀ọ́ má jẹun lè tì wọ́n fẹ́wọ̀n lẹ́yìn ìgbà yẹn wá sọ fún àlẹ́ àmínú pé lọ́ba mọ́ wá mùsùlùmí tẹ́ni fi tọ́lá bí ẹni yẹn wá gbìyànjú láti wá lọ ọwọ́ padà wá sẹ́rí lẹ́yìn àkókò díẹ̀ ọ padà múrò wá gbé ọ̀nà rẹ̀ tutù adájọ́ wa sọ fún báyìí pé wọ́n ti tọ́ bẹ́ẹ̀ ṣe fọ́ wà ní àbá sì àbá tó pẹ̀lú ohun tí ó fi lè sọ́ra wọ́n hùwà bí i àwùlà ní ìbá sì mú lẹ́tọ̀ọ́ sí ohun tó lẹ́tọ̀ọ́ sí ọyẹ kí n ṣe fún kẹyìrú ńlá ló bí náà tóla ní ìbá fi hàn wípé ọ̀run ó lóore jà kọ́kọ́ lọ fún àárísù ọmọ àmọ́ mùsọ̀lá ìfẹ́ ìgbà tí mo wá rí bí adájọ́ sọ́gọ́ alkọ́ọ̀dì bí adájọ́ ṣe fì sí ọ̀dọ̀ rẹ̀ àti bíbọ́ fún n'i èso ìtanijí lórí rẹ̀ ya fi nìyẹn dá mọ́tò faransé wọ́n wá bò mí dàrú àbámọ̀ tí ń bẹ fún faransé nígbà tí eh, ẹ ti mọ faransé ni ṣé ọ̀dọ̀ fèdè tóun fẹ́ kọrin kan wọn fi ń ṣe nọ́sídùú rẹ̀ òun ti kọ́ ní àwọn àrùyàwó òun ní ó ti lù ìyàwó ẹ̀ náà nìyẹn ó ní irú àbámọ̀ pé ta ló ní wí bẹ́ẹ̀ tí fàràǹdà kò ṣe ń jọ́ ni hìnà àbáná nàwà nígbà tó lù ìyàwó ẹ̀ àti kò sàáyì lámọ̀ sàbáná nàhà nígbà tilẹ̀ mọ́ sọ ìtàn yẹn ni wọ́n dọ́gbọ́n sọ sí ìparí.